ẹ wo ẹ mọ fi kó bá mi ò mi ò tiẹ̀ fọ́ láàrú yín tọrọ rárá rárá èmi ò ráyè wúra dáadáa lẹ́yìn o látàrọ mo kàn gbé yín káàkiri mo kàn gbé yín káàkiri à kí ló ẹ mọ kọ́ra ìjábá mi ò kí gbogbo rẹ̀ dáadáa lẹ́yìn kí n kọjú síwájú kí ni ṣé mi ò ẹ̀yin ẹ̀kọ́ mi mo ṣe fẹ́ dráìbù ní àbúrò ẹ̀yìn dráìbù ní. mo láti lọ ẹ ṣàfẹ́ mi lówó ti tèmi ló ṣẹlẹ̀ o ti ní sùúrù owó wo lẹ fẹ́ gbà ṣùgbọ́n ó di ẹ̀sìn dá ṣẹ́rẹ́ lèyí eléyìí tèmi wò yìí o no network failure ni kò kò ṣẹlẹ̀ rí ẹ̀ máa rówó gbà dandan ní kò sígbà sẹ́yìn débẹ̀ tó lówó gbà ẹ máa lọ ṣe fóònù náà ni mo ti páàkì tí mo ti débẹ̀ yìí o ti dẹ̀ òyà ó nìyẹn ẹ̀jẹ̀ ti di ẹ̀rí báwọn ẹ̀ṣẹ̀ débẹ̀ tó ń gbowó ó yẹ ẹ̀sọ̀kalẹ̀ ẹ̀sọ̀kalẹ̀ kẹ́ gbowó jáde kẹ́ èmi ò ráyè gbogbo ẹ̀rọ fún mi lọ́wọ́ owó yẹn náà ni mo fẹ́ bá mi. ó ṣáà ní kí mo ti rí kí mo ti rí. ọ̀tá ní dájú lóko fún ló ṣẹlẹ̀ gan-an ṣó ó ń dúró látàárọ̀ kí ló ṣẹlẹ̀ wá fẹ́mi lówó tèmi jàre. Oh, yeah dámi ló ń jàre o ti ń disturb mi látàárọ̀ kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ gan mo kàn ń rìn káàkiri lu káàkiri gbogbo kíní látàárọ̀ kí ló ṣẹlẹ̀ dámi ló. dáadáa ẹ ẹ ọ̀rọ̀ owó gbà. ìwọ lọ irú kí lélẹ̀ ẹ ní òtún sanwó fún mi kí ló ṣe lẹ́sọ̀ báyìí. èmi àti ẹni lónìí orógo ẹ ẹ mo ṣe kí ni ọmọ màá ti gbà màá ti gbà ẹ jù débi báàgì ẹ fún ìfẹ́ gbogbo kẹtọ pátá ni màá bẹ kílẹ̀ jẹlẹ̀ ẹ mo ṣe kí. ọ̀gbẹ́ni fún mi lọ́wọ́ mi kílẹ̀ jẹlẹ̀ báàgì ẹ kọ́kọ́ gbogbo kẹtọ wà lọ́wọ́ gbogbo ẹ̀gán mi jẹ rògbẹ́ ẹ bu ní gbogbo ẹ̀ṣẹ̀ máa jẹ bóyá wà ẹ ó ṣù mo rẹ̀ ti tẹ̀ láti lọ síbi atm bíi mẹ́ta mi ò rówó gbà á tún wá síbí ìbàyìn sí eléyìí náà tún sanwó. ọ̀nkú kí ló ṣẹlẹ̀ ẹ mo ti ní sùúrù owó tèmi ló ṣe kọ́kọ́ ni mo ní sùúrù ọ̀gbẹ́ni fún mi ní kọ́ gbogbo nǹkan tó àlọ́wọ́ ẹ̀jẹ̀ ọkọ̀ wa fún mi náà kí ló ṣẹlẹ̀. èló lẹ fẹ́ fún ọ̀dọ́ èló là ń sọ̀rọ̀. ni kò jù bẹ́ẹ̀ lọ ṣe fẹ́ bá wọn sàn ni. ẹ ní sùúrù ọ. mo ti ní sùúrù ṣe mọ bí tí mo ti dé lónìí ní tẹ́sán pé kí ní sùúrù kí ló ṣẹlẹ̀ kí ló kàn yín gan náà rẹ̀ ọ̀gbẹ́ni kó bá ọyà bọ̀ bọ̀ bọ̀ fún mo ní kó bá kíní fún mi kí ló ṣẹlẹ̀ tó kí ló ṣẹlẹ̀. síwájú bàbá dé mẹ́rin bí a máa rí ànádá yìí fún un. owó kíni kí lélẹ̀ ẹ fẹ́ bá wọn tán. àánú ah. yín ṣe mí. ẹ̀wọ́ ẹ̀ lè rere lára eléyìí ẹ̀ lè rere lára ẹ̀ ó yẹ wáyé tó ní kó fẹ́ fara jù. mo ò ní rere lára ẹ̀ ah. owó erin tó ń dami lábíyá. ilé gbé bá tẹ. ah uncle ẹ ṣe gan o mo really appreciate you báwo mo ṣe wá fẹ́ sanwó yẹn padà báyìí àbí ṣé ẹ mọ̀ bóyá atm ṣì wà lórí àbí báyìí. Eh, maybe but network ò dáa èmi gan ti try bí abi three times kí n tó wá síbi tó ṣiṣẹ́ fún mi àwọn network yẹn ò dáa rárá but the problem is báwo lẹ́yìn gan ṣe fẹ́ kúrò bí bá. Eh, mo máa mú bike. bike ṣé ẹ mind kí n drop o. ẹ eh, ṣe mo really appreciate thank you. olówó orí mi oyèrúkun àkànjì erin ọmọ amúdàlélẹ̀ mugun ẹnu pa ni nígbà tó sọ fún mi lánàá kó máa tètè jí lọ ibiṣẹ́ láàárọ̀ èlèmi náà ti ṣètò bí mo ṣe máa tètè jẹ́ kí breakfast ẹ rẹ́dì ó ti rẹ́dì wá lọ jẹun. òun ní lè dúró jẹun láàárọ̀ ẹ̀ torí pé méjì tá à ń lọ fún àsìkò ti tó. Ah, ẹyẹ ò ṣáà ní kọfẹ láì kókun okun nú báyìí òun lè là máa fi ń gbé tòde sáré wá lọ fi nǹkan kan lónú. ó mọ kó tó ṣẹlẹ̀ mo mọ pride torí gbogbo wàhálà tó ṣe níbi oúnjẹ yìí ni badmus gan tó yẹ ká jọ dọ́hùn ó ti pè mí olóhùn ti wà lọ́hùn already ó dẹ̀ mọ situation traffic ìlú yìí wá dúró o ó mọ̀ pé <laughs> iṣẹ́ òkè ń pa ni o àìṣe ẹ̀ gbọ́gbọ́ làbùkù. o èmi ò understand gbogbo ìtò ń sọ yẹn èmi kan tèmi ṣàmọ̀ ni pé okùnú báyìí mo là fi ń gbé tòde. ọmọ wa láìkì tí wọn náà sọ yẹn tẹ́yẹ bá jẹ ló máa gbé fò kọ́tẹ́mi jẹ lálẹ́ àná mo ṣe wà nínú mi tí ì lọ toilet jẹ́ kí n gbé fò. ok ọba. ẹ máa yáṣẹ́ o. oyin dà oyin. dájọ́ wọlé wọlé wọlé náà máa wọlé sori one or two things mo ń arrange ló jẹ́ kí n. Eh, ó jẹ́ kíkiri kí ló ń tọ́ra ti arrange ẹ́ eh? nígbà tó mọ̀ pé ò ti kúrò lẹ́kẹ́lẹ́gbẹ́ fún ní kí n máa bọ̀ kí n wá dúró díẹ̀ for the past one hour ni mo ti rìn kiri nínú oòrùn ah, ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ rẹ̀ wọ́n sọ pé kí nìkan kìnìkan wọ́n tàn kó tirẹ̀ dọ̀dọ̀ kébí náà lọ jìnnà gan kó ṣèrìn kékeré náà. ọ̀rọ̀ yóò yé ẹ mọ́ rárá. kí kò yé mi o kò yé mi. kò yé wọ. kò yé mi. kò yé ẹ. kò yé mi. ṣé o mọ̀ pé tá a bá bòrìṣà ọjà kò sí èrò ara ayé kan tó máa rí èrò ara òun ni. Hmm, ta tún lò ríṣà ọjà o. Ah, ìyáálé of course. ìyáálé mi <laughs> ó fọ́ ní ìṣá so ìyàwó tiẹ̀ ló ń pè ní ìyáálé mi ṣó <laughs> sí fámìlì ni. kò síbi tí àgbàrá ń lọ bí òṣèlú òbu ìgbà tá a bá ti dojú ẹ̀ dókèrè tó kiri ló ń ṣe ọ̀gẹ̀dẹ̀ tó bá dẹ̀ ti pọ̀ di dandan kó dẹ̀ ṣé o fagùwà ah. <laughs> ọdúnjọ èmi nìyẹn ẹlẹ́bí kan kó dáwọ́ ra wọ. èmi nìyẹn màá ṣú ẹ jáde tàbí ṣáàjà máa lọ. wà níbi ọkùnrin olójú kan ó lọ gbogbo obìnrin ni ó ti látàn ẹ̀tàn ló kúnnú ayé rẹ̀ oníyan nílé òun dọ́kà láàmú. Mr. Badmus ọkú kan. ṣebí ẹ̀yin àti ẹ̀mí ẹjọ́ lọ fún appointment kan tó rush out fún láàárọ̀ yìí. no èmi mi ò sí láti bí ìjẹta ṣẹ̀dẹ̀ ní àárọ̀ yìí wọ́n ò pé kí wọ́n wọ́n kú wọ́n sí lé nìyẹn o. ẹ wo ẹ má bínú kọ tí mo rò ló pé ẹ̀yin kọ́ jàre ẹ̀yin kọ́ òun ò sí lé o. no no problem tọ́ba dẹ́ni mo ti wà around bí a kì í check wọn lálẹ́. Eh, no problem màá jíṣẹ́ ẹ ṣe gan. all right.

olú bó ṣe ń ṣe yìí jọ má bínú jọ. Bọ́lá jí bẹ́ẹ̀ tó bá ti ń sísìkì ló máa ń ṣe bí obìnrin rẹ̀. the same time mm, reality ni o àfi kọ́lọ́run ṣàánú wa torí rírí ṣe làgbà mímọ̀ ṣe o. absolutely you see because uh, you see ẹni tó bá rí ṣe òun ló máa pàpà gbẹ ẹni tó mọ̀ ṣe ṣiṣẹ́. Ah, ó tọ́ lẹ sọ ẹni tó bá rí ṣe ló máa pàpà gbẹ ẹni tó mọ̀ ṣe ṣiṣẹ́ àfi kọ́lọ́run ṣàánú wa kó jẹ́ ká rí ṣe. ká má kí n rájí excuse me torí tọkọ bá ti gbojú àyà. ẹ ló lọ sẹ́yìn. ẹ̀dá àkọ́bẹ̀rẹ̀ lọ́kọ̀ ilé ìgbojú how are you. honestly darling honestly bí àlàbí ṣe ṣe ń ṣe mí o tó lè gbé gbàgbé tó jìnà sí mi láì kọ̀ọ̀kan láṣẹ o mọ̀ pé ní tá a bá fẹ́ nílé ẹ̀ jìnà ni and mo ti sọ fún ẹ pé if truly i'm loving you gbogbo nǹkan tó bá ṣe pátápátá ló máa right lójú tèmi hmm. nǹkan tèmi náà bá ṣe ló máa right lójú tèmi hmm. because you see you're just like a favourite son to me you're the apple of my eyes. Hmm. <laughs> adé o mr pẹ̀tù olóhùn iyọ̀ kò ṣáà sígbà torí kìlẹ̀ yóò kéré ẹ̀ ọmọ amúdàlélẹ̀ mo gun ẹni pa ni ah. ẹ jọ̀wọ́ ẹ ṣáà máa fohùn dúdú gbaṣọ lára tiwa. gbaṣọ lára ibi ti báwo èmi ò jẹ́ báwọn dáṣà ìrà tí ò lọ́mọ nù gbogbo aṣọ pátápátá tá a bá rí lára egun tí egun ni wọ́n ah. máa ṣe ọ́ tó bá pé inú ṣe rí ni. Ah. <laughs> ìgbà tí ìdọ̀tí kìnìún bá ṣẹlẹ̀. kò bá mọrú ìfẹ́ tí mo ní sí ẹ ah but it's not unfortunate. ìgbà tí ibẹ̀ ṣe ṣe kan. adé fi yẹn. ara tún fi yẹn. a yẹn o. anyway ìbáṣà àti àbíkẹ́ ìbàdàn máa sùn lálẹ́. sùn sí bíbá kẹ́ ọ̀rọ̀ má jà mú yẹn mọ́ ah, ó mọ̀ kó tó ṣẹlẹ̀ èmi ò máa jíṣẹ́ pé mi ò ní wálé wá sùn. all right jẹ́ ká ṣe báyìí ìwọ ló ní dé kó fún ìyàlẹ́ ní night jọ̀ọ́ sí wàhálà nǹkan tó bá kàn ṣẹlẹ̀ pé anytime tó bá wù mí ni màá rí ní ìṣẹ̀lá rẹ̀. whatever. ok ìdájọ́ mi rẹ̀ a máa wá kó eré ìwà rẹ̀ hmm. a máa kó lọ sí orí pápá tó tẹ́ jù ìyẹn nínú bedroom àwọn àlọ́ complete as your lordship pleases. i right. Ah! wà níbi ọkùnrin olójú kò bó lọ wà ní gbogbo obìnrin ni wọ́n ti là ẹ̀tàn ló kúnnú ayé rẹ̀ òníyàn nílé òun dọ́kà láàmú. What goes around still come around. tó bá ṣe àṣepamọ́ ni ó ṣó bá mi. pé mi ò pẹ́ látàárọ̀ wọ́n mú wa lórí fóònù látẹ̀kọ̀ pẹ̀lú mọ́mì ni o. o mọ́mì. wàhálà mọ́mì ti pọ̀ jù ṣe ló kàn disturb mi ṣe bí èmi ti sọ fún wọn pé mo léèyàn tí mo fẹ́ láti jọ ọjọ́ ẹ̀ ṣé mi ò ní mo wá kó wá mọ àwọn ṣé kò ní wá kí àwọn ìgbà wo la fẹ́ wed ìgbà wo ẹjọ́ yẹn ló ń bá mi rò látàárọ̀ wọ́n bond credit wọn tán mo tún pè wọ́n padà wọn ò jẹ́ kí n sinmi wọ́n ṣe pé kò sí káàdì wọ́n tún pè mí ah ó mọ̀ ọ́. Oh, I don't know. Wàhálà mọ́ mi ti pọ̀. Ó má dá wọn lóúnjẹ àárẹ̀ àwọn máa sọ́ làárọ̀ la. Ṣo bízì ni? Ìyá mo bízì báyìí, so tó bá dàrú àkọ́ ni, okay? Later then. Oh, my dear. Baby, hmm? I'm not going to go. Um, mummy ni. Mummy. Yeah, but my boss is not around. Ṣé ṣé o gbọ́ bí mo ṣe ń báǹgì lẹ̀kùn ni. wọ́n ti tú yín lẹ̀ ẹ ti dé. kí ló ń sọ. ó ṣe ní láàánú wípé a rí ibi dé sí yín ò rí lédè sí o èmi ti sùn ìdọ̀tí tilẹ̀ eégún òun kò dé lè sọ̀kalẹ̀ wá kó ní kí n sílẹ̀ pé kí n dáhùn. àríbidẹ́sí òde yìí kí ló ń sọ. ẹ padà síbi tẹ́ ẹ o ò ní sílẹ̀kùn àbí. ire o ó dàárọ̀ wá níbi ọkùnrin olójú kan ó lọ gbogbo obìnrin ni ó ti látàn ẹ̀tàn ló kúnnú ayé rẹ̀ oníyan nílé òun dọ́ka láàmú. what goes around still come around tó bá ṣe àṣepamọ́ ni o. Mm-hmm. kí la tún rí gbọ́ atọ́kọ lórí pàǹtẹ̀tẹ̀. ó ṣáàtì lólè ó sì ní kó sá ó ti sá ó dẹ̀ ti ní kó dàtọ́wọ́ ẹ̀ sílẹ̀ ó ti dà sílẹ̀ jọ́kì ló tún fẹ́ ṣó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run ìwọ ọmọbìnrin. wò ó wò ó wò ó àbọ̀ wa bá ní ọ̀rọ̀ ẹ gbé fóònù fún ọkọ mi. Hmm, lágbo mélòó ọkọ èwo. ṣé ètò ìdílé lọ ẹ ṣé òun mọ̀ pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni ẹ̀gbá ẹlẹ́gbà ni ìwọ ti sọ ọkọ nu èmi ti rí i èmi dẹ̀ ṣetán àti gbà á tán ni. láéláé àlá tí ò lè ṣẹ nìyẹn. tó a bẹ́tà kó tètè tají lójú àlá yẹn torí láìkú ẹ̀gìrì kò sí babaláku ẹnìkankan tó lè fi awọ ẹ̀ ṣe gbẹ̀dú. ẹ̀gìrì tó ti kú tipẹ́tipẹ́ wò tó jẹ́ pé awọ ẹ̀ wà níwájú mi báyìí lèmi ti sọ dìbò tó dẹ̀ ń ró lákọ̀lákọ̀ tó ń dún fún mi tó ń dún síbi tí mo fẹ́ kó dún sí ẹ̀gìrì wo ló ń wá kiri. Thank you, Mr fóònù mi nìyẹn náà. ìyàwó mi ló bá sọ̀rọ̀ náà. ìgbà yẹn kọ́. kó yẹ kó gbá fóònù kó máa bá sọ̀rọ̀. à ń torí àṣà àjà wọ́n ti ta ló ń jà lẹ́yìn kùlé o ọlọ́run kò ń ṣẹ̀bi ẹ̀ pẹ̀lẹ́ ọkọ ìyàwó ọkọ màá ń kọ́kọ́ jáde. ẹ̀tàn ló kún wáyé rẹ̀ oníyan nílé òun dọ́kà láàmú. láéláé má fi nù mí mo mọ̀ jẹ́ mo mọ ipò mi mo dẹ̀ mọ ẹ̀tọ́ mi tábà wá rí ẹnikẹ́ni tó lóun máa fi ẹ̀tọ́ mi gbolẹ̀ má pariwo ẹ̀ fàyè áhàhà kí ló fẹ́ gbọ́ ọ bí mi ò ṣe fún ẹ ṣó nígbà tó kọ ilẹ̀kùn rí tí mo ní kò sáyè mi o wá ṣetán o wá rìn lárùn kiri ìgboro o gbá àwọn ọmọge kiri ìgboro o tiẹ̀ tí wàá tó bá wá fẹ́ jọ̀pọ̀ lọ ṣèbí wàá jẹ́ ìtòlẹ́yìn nínú o wá gbé ọmọ àwọn ọmọ olóòórùn àwọn ọmọ onídọ̀tí àwọn ọmọ àbí ìpàbẹ àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tó ti léèrè jáde jọ̀ọ́ sọmọ yẹn da tó mi ni ṣó da tó mi ni àwa wíńtọ̀ yẹn náà wá lórí láyé wá kíkọ́ omi wá sọ fẹ́mi pé ẹ̀ ṣèbí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òní ẹ̀gbá ẹlẹ́gbà rubbish. ìyẹn ni kò má sọ ọ̀tàgò kẹ́yìn àparò nǹkan tó fẹ́ fi tí ẹ gbọ́ ló gbọ́ yẹn wọ́n ṣètì mi mọ́ta. kí ni rísì tí wọn náà fi dágbére òyìnbó tá a bá ẹ ní ilé ogbó ṣebí ìwọ sọ fún mi pé ìwọ àti Mr. Badmus lẹjọ ní appointment ni kó tó di wípé mo rí Mr. Badmus táṣìírí ẹ tú tí òkò tó irú ẹ tó jáde táṣìírí ẹ tú mọ́ mi lọ́wọ́ kí lẹ̀yin ọkùnrin fẹ́ ganan kí la lè ṣe tá a lè fi tẹ́ yín lọ́rùn ẹ ẹ fi yan sílẹ̀ sílé ẹ máa dọkà láàmú kiri ìgboro àgbàyà oníranù oníṣekúṣe apájá àbírí òṣì lẹ́sẹ̀. ọwọ́ mi ní gbòòrò àwọn tèmi wá mi ní gbòòrò wá mi ní gbòòrò wá mi ní gbòòrò wò ó jẹ́ kí n sọ fún ẹ ẹnu ẹ̀lẹ́ mi àti ẹ jọ wà yẹn torí inú ilé yà gbóná mọ́ èmi àti ẹ màá fi ẹ lákàlàkà mi ìbí jẹ́ kó nísìmí inú ilé yìí màá wá sọ fún ẹ pé ìkòkò ní gbomi kó gbẹ ìkò tún gba ṣoṣo èmi àti ẹ áá kí lè kí lè ọmọ fẹ́ fi tọkùnrin lọ́rùn kí lè ọmọ fi ṣé o ò láìpẹ́ oúnjẹ tí mo sì fún ọ ah ah why not ó jẹ́ wà delicious now so delicious i love it. ìwọ fúnra ẹ ló sọ fún mi pé sẹ̀mú àtẹ̀fọ́ rírò ló fẹ́ mo ṣe wàhálà mo ṣe gbogbo yẹn tán ó wá fọwọ́ ọ̀gùn ó jókòó sí ìbàyẹ̀ ó mọ̀tì so that means pé o láìkí nǹkan tí mo ṣe nìyẹn. <laughs> ọ̀rọ̀ tí ló sọ nǹkan tí mo ṣe yìí normal now yeah ṣòro tí mo ṣe jẹun tán yẹn tí mo wá fọtí ilé gbogbo ẹ̀ máa blend papọ̀ nínú even tó bá ti fẹ́ lọ toilet everything máa lọ easily you know ó máa go easy <laughs> bó ṣe dání ó gọ́lé taste ẹ. Eh, eh. dani taste ọtí eléyìí spirit kò ní lè work ọlọ́run ò ní jẹ́ èmi èmi tí mò ń woyún ni mo fẹ́ máa mú ilé ìjọba wo lóyún ṣe fẹ́ dúró jà ẹ́. eré ní kankan ṣe pẹ̀lú mi and tó bá ti wá wà nínú ìbọn ìgbà yẹn gbọ́ ló wà dájú because <coughs> tó bá tọmọ bá wà nù ẹ ilé àwa jẹ kó ọmọ yẹn aráyé jù akọ̀májú <laughs> amájú so everything máa lọ smoothly máa taste díẹ̀ díẹ̀ náà. tell me about it Dr. Akin hmm. jẹ́ àlọ́ jù. ọ̀la wọ̀ ẹ́ kó sẹ́kọ̀ọ́ tó máa ṣe ojú ẹ̀ṣin gbọ́ tó bá ti lóyún ìwà wọ́n ọ̀kẹ́ ìyá máa kọ́ mi hmm. wọ́n mú bíọ́ jókòó báyìí jókòó báyìí. mi ò mú bí àwọn fẹ́ mu. <laughs> èmi ló fẹ́ mu yá eh. ìfọ̀nlẹ́mi sọ mo bí mo tẹ̀lé wà ókè báyìí tó ọmọ tí ó ṣe. Ah, ah, ní sùúrù ah, kí ló dé tó yín dáńpé ẹni táìmù yìí ṣé ilẹ̀ tí wọn kì í súnlé wọn ni. ó lè ní a bit of crisis ó máa ń sábà ní crisis. baby létí bíjì ò gbé kọ́ ọ̀rọ̀ I'm beginning to suspect you and that babe, and I'm not comfortable with her around you any longer. Mom, why would you say that? Rọra drop ẹ. Eh? Drop what? No, pé kò drop o mo fẹ́. Rọra drop ẹ. Eh? Kò sí nǹkan kan tó máa switch ẹ̀ off. Me mm-hmm. ò tọ́nà. Ẹ̀mi ò sọ pé fẹ́ tán. Mo ṣe ta ó sì ta ó mo mọ̀ kó mọ̀ ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n mọ̀ ṣùgbọ́n mọ̀ kò ṣe é san síta. nígbà olùsẹ̀ ti dínà tó ti bẹ̀rẹ̀ sọ kan jù báyìí. o ah, ah, ah. dẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run látàárọ̀ àbá besides wọn náà ṣàrí pé Susan ti ń pè mí pè mí pè mí pè mí ń dúró dè mí náà. Suza yìí náà ṣé òun kí mi ò like ọmọ Suza I don't like her tó bẹ́ẹ̀ mo ṣe prefer uh, lady onídàmọ́lá yẹn jùlọ. o like Suza onídàmọ́lá wo má tiẹ̀ lọ́bẹ̀ yẹn rárá onídàmọ́lá kẹ ìyẹn bọ́lọ́nì ó ṣe máa fọmọ bí Susan le. tó máa like mola? onídàmọ́lá mola. no no no no tí o bá jẹ́ pé Ọlọ́run kàn sọ pé mi àti ẹjọ́ máa we can't even be friends báwo ló ṣe jẹ́ bọ́ọ̀lù àdó mi sàn. ṣé that girl doesn't have a boyfriend. ṣorí Susan tó need anything Need we? You work on, pé Susan koto tó koto labai. Susan ti gẹ̀tẹ́ ó kàn máa tàka ni ó mọ̀yàn ó o ó lẹ́verything ó good charisma good courage bọ́ ṣe rí Hmm. so ọmọ dààmú láwọn boyfriend rárá. kò ní o kò ní pé kí n bá wá boyfriend. sá. mo ní pé kí n bá wọkọ. kí n tí ọ kí mo pè ẹ́ sí gangan gangan ìwọ ló fẹ́ bá wá boyfriend ṣáà jẹ́ rí ẹ̀ ń bẹ̀. mo ti gbọ́ mo ti gbọ́ ó wá dìgbà wo báyìí. babe owó tó ló fẹ́ fún mi kọ́. jọ ṣé o kì í gbàgbé nǹkan ni tó mọ kúkú mi jókòó sí ibà yìí mo ń pè kò tiẹ̀ gbàgbé ni kò tiẹ̀ ti lọ́tọ̀ kó tó ń rántí. gbàgbé ah i'm sorry <laughs> mi ò jẹ́ gbàgbé ah mo lọ school mo kàwé ah mi lè gbàgbé ó yẹ́yẹ́ alpha. ẹni mi máa wọrí máa wọrí kó tó délé wàhálà tí. láti ṣàmà <laughs> mm, thank you darling. Ah, okay ṣé kí n bẹ gbóúnjẹ wá sí wàhálà. ṣé kí n tẹ̀sí jọ̀lọ́ fa ìzọ. kò sí ní tó wá tí mi ò jẹ. àìnà. <laughs> No, no, no, jọ̀lọ́ fa ìzọ náà Ìfẹ́ tí mo ní sí ẹ̀ ṣùgbọ́n mọ́ ṣùgbọ́n mọ́ kò ṣe sọ síta o ṣùgbọ́n ó mọ̀ ó mọ̀ kó mọ̀ ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n ó mọ̀ ṣùgbọ́n ó mọ̀ Okay, mm, babe, I'll miss you alákòóbá lọmọ ìṣá ó lọkọ lọkọ tó tó ṣe ni ó fi hundred years gbé bàtà. hello hello my dear adùn ìgbà yẹn mo ń sùn ní. Ah. Ah. yeah mo kàn lo gun ni mo ní kí n rest there. baby afa afa kí ni nǹkan fún ẹ ṣé o máa ń pizza. o lè jẹ o. ah <laughs> bọ́tò máa ń ṣoúnjẹ ọ̀bọ̀ o <laughs> lè bì á jẹ́ fún ní chicken pan ó máa lọ lẹ́nu ṣé wàá fà kí ni nǹkan fún ẹ ní mímu rẹ. Um, bóyá kẹ́ fún lómi àbí cold stone cold stone ó máa àwọn nǹkan tó láìkì. so ṣé kí ní nǹkan tí bá máa bí ẹ̀sìn kí máa bí bíjì ni àbí báwo. kò sí nǹkan tẹ́ bí mí pẹ̀ mi ò lè sọ mo mọ ohun tó jẹ́ pé wọ́n bá ní arínú ròde olùmọ̀ràn kan èmi rínú ròde ẹ̀ ẹmọ ọ̀rẹ́ tá a ti jọ ṣe kékeré wọléwọ̀de àwọn fámìlì wa tún di family friends àjọ máa ń sùn àjọ ń jẹun àjọ ń wẹ̀ pẹ̀lú bó ṣe jóbìnrin àwọn à ah. mo mọ gan. ọ̀rẹ́ tí mo á ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́. oh no ah, we are very close in fact third party ò lè rà ní wa we have been together for a very long time. àtàyà alálùmọ́lẹ̀ so bj nǹkan kí ni ṣé fried rice and chicken <laughs> òun fẹ́ fried rice and chicken mi fẹ́ chicken pie àti. mo jẹ chicken pie àti coleslaw. Because I don't, I just don't understand. If not that you are insane, you are so crazy. I don't know. But Gbogbo nǹkan the ayé ti ẹ̀kọ́ tó fájọ́ fájọ́ fájọ́ fájọ́. Ẹ ló pé eh, don't tell me nonsense. How can I send two hundred and fifty thousand naira into your account? Kò fi san school fees ọmọ, ó dé lọ fi ra. Gbogbo àwọn irun rádaràdà tó rà sórí. What nonsense? sùúrù farabalẹ̀. ok mo wá. ẹ o máa ní ìyàwó ẹ ni mi má máa lo gbogbo àwọn abusive language ìyà ìṣe ìyà ìmád ìyà constitution gbogbo àwọn máa lo irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún ìyàwó ẹ ní sùúrù ebí mi ni mo kọ́kọ́ wá bá ẹ mo ní à mo fẹ́ change àwọn weavons tí mò ń lò ó dẹ̀ lóò ti gbọ́ ó sọ fún mi pé ò ní fún mi lówó gbàtẹ́mi dé rí alert tó wọlé two hundred and fifty thousand ah mo gbà ọkọ mi ó ṣe o owó oorun tí mo béèrè ló send in fact oríṣi mẹ́ta ni mo rà mo dẹ̀ tún ṣàdúrà fún ẹ pé o ṣe o wà á máa rí ṣe o ọwọ́ ẹ ò ní kàn sálẹ̀ àpò. will you shut up ọwọ́ mi ò ní kàn sálẹ̀ àpò ṣé náà kò bí mo ti send àbí náà mi are you crazy no no bá mi sọ two hundred and fifty thousand naira ìwọ́dẹ̀ rò kókó lọ fi ra ẹnu. má bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ fún ẹ̀wẹ̀. má bínú pé mi má bínú. now listen to me and listen good ṣé orí orí tèmi ló ti dàrú yẹn mi ò mọ̀ ọkọ tí mo sọ mọ́ tó fi jẹ́ pé mi ò lè indicate nígbà tí mo send owó sínú account ẹ yí pé school fees ọmọ o ṣé mo kọ wíìkì pé kó lọ fi là no no no no no sori pé o ti ya wèrè pátápátá you are sick tó bá now let me tell you this you are going to pay that school fees and i'm not going to give you a dime. ìwọ ló jẹ̀bi o ìwọ ló jẹ̀bi ló kàn ń jà ó ó sọ fún mi bí owó school ni o owó oorun ni èmi tí mo bẹ́ẹ̀ mi owó oorun tí mo bèrè ló fún mi ìwọ ló jẹ̀bi wa kọ́ máa búyàn wa máa lo àwọn abusive language tí ò da ìyàwó ẹ̀ ni mí. and you are still saying that your mama ma ma. tí a bá ń ta ẹ jẹ́ ká máa tọ̀ torí tí a bá tọ̀ ó lè di ẹran nídìí mọ́ wa lọ́wọ́. àwọn àgbàdo ẹ̀fọ́ wọn sọ pé iye kan alábàáhùn ojú mẹ́ta lọ yọríbo ìrèrí àti ìjàpá fúnra rẹ̀ àwa mẹ́rẹ̀ẹ̀ta náà lè la jókòó yìí. a lè máa bára wa rìn ká má bára wa sòótọ́ ọ̀rọ̀ kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ yìí dáa ó dẹ̀ ní kí ló ṣe kí ni ò ṣe bó ṣe jókòó yẹn mẹ́wàá ń ṣe in fact hundred plus ló ń ṣe oyún ṣe wà yẹn báwo lọ́wọ́ obìnrin ṣe máa ga gọlọtọ̀ gọlọtọ̀ tó yìí tí òun lè sọ pé ẹnìkan pàtó báyìí ni boyfriend òun ó wá ní nǹkan ò ṣe ṣórí bàtà wa bẹ̀rẹ̀ sí gbé kiri ilé yẹ̀mí wò táà ń gbé dùgbàdùgbà lọ sórí òkè lọ sórí pẹ̀tẹ́lẹ̀ pé ẹ bá wa wọ ẹrí ẹ o ẹ bá wa gbọ̀yànú lórí òkè gbọ̀yànú ìgbà ìlànà tó mọ̀ pé there is fire on the mountain as regards our issue. irú àwàdà wo nìyẹn kò ní boyfriend bọ́lájí tọ́jọ́ ń kóra wọn kiri nǹkan ṣọ́ọ̀tì jà ni. Mm-hmm. Mm-hmm. ṣé ìyá ni. ṣé wọn lójú kò fẹ́ gbẹ ẹ̀yìn béèrè lọ́wọ́ ẹ̀ náà bóyá lè tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ fún un. ṣé wàá ti fi jẹ ìyá ni. Ah, ẹ so kí ló wá ṣẹlẹ̀. kò sí problem kankan ọ̀rẹ́ lásán lèmi àti Bọ́lájí àti kékeré la lè ti ń bá ọ̀rẹ́ wa bọ̀. irú ọ̀rẹ́ wo nìyẹn ṣe relate ni ṣe family ni yìí ni ẹ so kí ló wá ń stop yín láti fẹ́ra yín. ẹ jọ̀ọ́ nígbà tí bọ́lájí ò kọnu ìfẹ́ sí mi ṣé mi ni kí wọ́n lọ dẹnu ìfẹ́ kọ bọ́lájí ni besides bọ́lájí ní girlfriend èèyàn tí mo dẹ̀ mọ́ ni mo mọ̀ ń pa ẹ̀. ẹ ẹ ibi tẹ́mi ń bọ̀rọ̀ mi lọ gangan nìyẹn o bọ́lájí ní girlfriend o dẹ̀ mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ ó dẹ̀ mọ̀ sí jọ boyfriend ẹ mélòó ni bọ́lájí mọ̀ ń pa ẹ̀ tó mọ̀ tó dẹ̀ mọ̀ sí. wọ́n lọ ọkùnrin tó ń gbòòrò mi wà ń bẹ̀ kí ló in a nutshell ìpàdé tẹ pè yí ẹ fẹ́ fi sọ̀rọ̀ sí àwọn ò sọ̀rọ̀ sí ẹ̀ èmi ń ṣí ẹ létí ni wípé kò lè sọ ní kó bàbà sọ ni. ṣùgbọ́n níbi ọba wà lẹ́yà èèyàn máa ń yá ni tí àbá dẹ̀ wà lọ́fà yẹn gbọ́dọ̀ jìfà kò sí gbajúmọ̀ kankan nínú ìwòsàn dèmí o torí tó ní sọ̀bá dé báyìí gbẹdú wẹ́ lónìí kó ètè wá kọ̀ṣe kan. Eh, kí ni nǹkan tó insinuate gangan gangan mo fẹ́ mọ̀. Eh, nǹkan tó insinuate ni pé kó wá kàn ṣe sọ̀rọ̀ ààrẹ i mean jáde kó wọ́kùnrin mi tó bá mọ̀ pé ọ̀rẹ́ wa àti bj kò wọ̀ ẹ́ lè fẹ́ra yín then why you wasting time why ní tó tẹ̀ wá ń dùn mí nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé wọ́n ní èèyàn téèyàn bá ń bá rìn èèyàn máa ń fi ìwà jọ tún mi ṣe nìyẹn gbogbo alámẹ́ni tó ń fẹ́ èmi náà rẹ̀ fúnra lára mi rèé bó tẹ̀ ṣe pé ibi ọ̀pọ̀ èèyàn lèmi ti ń yan ọjà tèmi married man ni but mo ti wò ó mo wo sú rẹ̀ mo pé ah ọmọkùnrin ló ga gọlọtọ gọlọtọ tó yìí tí àwọn bá fi lè bímọ ọjọ́ ilé yìí ọmọ yẹn á máa ṣàdúrà fún ọlọ́jọ́ iwájú ni mo dẹ̀ gbákan mú ìwọ náà gbákan mú gbákan mú. Ah, má jẹ́ kó sọ ibi bisikíìtì tèmi. ǹjẹ́ sọ fún wa ẹlẹ́bọ́lájí wà ok. kí ló ṣẹlẹ̀ Okay, okay, okay, okay. I will join you soon. All right. Um. Ring. fẹ́ bá mi wò bóyá nǹkan tí mo lè fún Kórédé. Yes. You like it? Yes, ó fine. Ó fine. fine. Ah. Ó wà okay. Thank you. Congratulations. Thank you. Nǹkan wà so tọ́ This is lovely. Thank you. I can't wait to put it on our finger. <laughs> Thank you. Yeah. Ṣé torí ríǹgì náà ló ṣe wá ń pè mí ní pé ìjayà? Ah. Mo ti dé ìbà ìtàn òwò fún àmì lẹ́nu ìtàn. Ebi ń pa mí mẹ́rin. Ẹ máa bá mi kẹ́. Mi máa rí ọlọ́run rí. Ìwọ jálejò. Ah, ṣé ó jẹ́ kí n bí ẹ pé kí lo fẹ́ kó tó sọ pé nǹkan tó fẹ́ lélẹ̀? Ah, jọ ilé ńlé rẹ o, nǹkan tó bá wọ̀n kó ṣe o. Hmm, mo ń ṣe lẹ́yìn. Mo ṣe tá, mo ti ríǹgì. You like it, abi? Yeah. sísà láti babalájí sọ òde wá network network dánú ni mo ṣe ń wá síta. babalájí ẹ̀ ṣá gbọ́ ló mọ̀. anyway mi tẹ̀ tí ń wọ káàkiri gbogbo nílé mo fẹ́ kó sẹ́mi lọ síbi kan lọ́wọ́. kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. kí ló ń bà kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé mo fẹ́ lọ fi ẹ́ ṣoògùn owó ni. Ah ó yẹ kí n béèrè o ìbéèrè yẹn ti pọ̀ ju àbí. ó ti wà too paranoid jù gbogbo nǹkan ló máa ń sáré béèrè kékeré ṣe. ṣé ọkọ mi. anyway kò ṣe big deal mo kàn fẹ́ kó sinmi lọ́mọ ìfẹ́ jà lọ ẹ̀dẹ̀ fẹ́ kí tí mo ṣe ọmọ kí tí mo ṣe mo máa gbájú gbẹ̀yìn nǹkan tó wù mí ọ. àjọ lọ kò sẹ um, èmi dẹ̀ fẹ́ jáde ní sí ọ̀hún nǹkan tó ṣe wá. ok nǹkan tó ṣe kí máa sọ address ẹ̀fẹ̀ máa dẹ̀ fún ní nọ́mbà tó tó bá tẹ́lẹ̀ bá wálé padà àkọ́ọ̀lì link ara hub bẹ́ẹ̀ nọ́mbà ò ló fẹ́ fún mi secretary àbí pa wọn ṣá so that a lè mọ̀ lọ sí conference room láti fẹ́ ṣe meeting yẹn lèmi so àwọn kan lè jókòó sísàlẹ̀ àbí dúró máa dúró tèmi lójú. kò sí kan sí mi ṣe má wọrí i got you. Yeah. I got you. BJ got you. Yeah. ah ayé kékeré pẹ̀lẹ́ gbẹ mi. kò sí kí ló máa ṣe kò ní choice ó mọ̀ kókó sí ìmọ̀kan láàrin wa this is well. wọ́n pàṣẹ sí lẹ́wọ̀n yẹn mo lè bá ẹ ṣe transfer yẹn má wọrí mo wá rí àlàyé next time in the shower má wọlé ìdúgbò ọ̀rẹ́ lára mo ṣe tán. fọkàn balẹ̀ ṣe tí mo ṣe ó ti too èmi ti bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ mo sọ fún ẹ mo sì bá sọ àwọn tó ń jó tọrọ mo dẹ̀ jẹ́ kó mọ̀ pé bó ṣe ń wọ̀ ẹ́ o gàrà sílé o gàrà síta o gàrà sí everywhere ọ̀rẹ́ mi àwọn ṣọ́gàn ṣọ́gà yìí mo lè wọ ó lálẹ́ wù gan sọ pé mo máa tọ́jú ọmọ ẹ rárá. ẹ ìtẹ̀fẹ̀ náà bẹ́ẹ̀ kí n bá wọn sọ̀rọ̀ ẹ uncle ó ti ṣàlàyé fún mi òun náà dẹ̀ mọ̀ pé àwọn ọmọ ti máa ń ṣe fún òun kò sí ìṣàníyàn wọn most especially tó bá kọ́ ọ̀rẹ́ mi ti wà ní. my own condition is that you have to take very good care of her. I will take good care of her. o máa tọ́jú ẹ̀gbọ́n mọ̀ mo sọ pé lẹ́kọ̀ọ́ yẹn o máa o máa bàjẹ́ pé gbàgbé o gbàgbé pé bóyá wọ singlet o ah owó wà lẹ́gàn o ó gara gan o ọ̀tá ọlọ́run ọlọ́run ọ̀rẹ́ mi ló ṣe. ọjà ìjọba ti ṣe ọlọ́run ọ̀rẹ́ kí n bọ̀ lọ́gbà yẹn. jẹ́ kí n sí mọ̀ mọ̀ mọ̀ mọ̀ wọ́n máa ṣe kókó kọ̀ lọ́wọ́. kí n má sẹ̀ ẹ̀hẹ́ ọ̀rẹ́ sórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ mo bẹ́ẹ̀ sọ mo rọ ọmọ tó dà ní Susan tó wo tó ń lọ yẹn ọmọ tó ṣá. má ti bí ẹ tẹ́lẹ̀ ṣe lè twenty three euros. èyí tó máa sọ pé wá gbé ni táwọn ọ̀rẹ́ ẹ̀ tún máa dẹ dúró tó ní wá gbé mi on time mi ò fẹ́ kó dá mi dúró. tí wọ́n bá ti fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe tán just call me ahead so that èmi á lè plan ara mi wherever I am to pick you up. Um, babe bóyá kò tètè ra mọ́tò tèmi fún mi kí n tún bẹ̀rẹ̀ sí ní ṣe ṣàkóso. Ọlọ́run mọ̀ pé mò ń gbà. tó bọ́ tẹ Hello? Yeah, sure. Mm. uh Up. Right away, I'm coming. Up. ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n mo. kò yẹ sórí ìgbà tí mo dé ọ̀dọ̀ ọmọ ẹ̀ ah, oh my goodness oh my goodness inú bí mi mo jẹ́ kó yẹ mo ní wọn ń wúwa bẹ́ẹ̀ kí ni reason kí ló rí tó fi máa kó owó olówó owó olówó owó olówó ó lè kó lọ èmi rẹ̀ ti tí mo ṣe wáyé ẹ mọ̀ mí ẹ mọ̀ mí ọ̀rẹ́ ẹ mọ̀ mí dáadáa èmi rẹ̀ mo sọ̀rọ̀ burúkú sí i you don't change it's it's absolutely wrong ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ tí ìfẹ́ nìyẹn ó dẹ̀ gbowó ẹ̀ sá lọ kí ló kí ló kí ló oh god inú bí mi gan mo sọ̀rọ̀ burúkú sí mo dá yóò ṣe ìwọ wọ́wọ́ you náà ìwọ náà dẹ̀ mọ̀ ní dáadáa mi èmi ò láyè ẹ eh, eh, pẹ̀lẹ́ jàre my dear susan bọ̀ ṣe ti gbọ́ eh, ìwọ sábà máa mú nǹkan kó máa jẹ kó ti yẹ. tẹ̀dúró náà susan kọ. Ah, susan ó nínú mi ọmọ mi ó jáṣẹ́ mọ́ra ní kò ráyè ó máa tó bá wa méjì. kí ló dé ah, ah, ṣé gbogbo nǹkan ni wọ́n mọ̀ ni. nítorí pé mo jára mi ó ibi táwọn bá dé nílẹ̀ yìí èmi máa ń tọ pinpin ni máa káàkiri ká nítorí pé owó wà nílẹ̀ láti ṣe nǹkan sórí lálẹ́ yìí mo fẹ́ rún yín mo fẹ́ spoil yín. Ah! mo yí sí. ọkọ fún ẹ. ìjọba mi yọ. sẹ́ni sẹ́ni mo tún wà nílẹ̀ ẹ náwó mo àbọ́sọ̀ ẹnáwó ẹná ẹná ẹ̀dẹ̀ ìró ẹmu ẹjẹ ẹrà ẹta ẹyìnbó ẹbí ògbó láyé o máa kí tara wọn ní ẹbí ó láì kí ẹ mo rẹ yóò ṣí dé mi. ẹ ẹ pẹ̀lẹ́ jàre mẹja báwo ni bí mo ṣe sọ lọ ẹrà ẹjẹ ẹmu sí mi mi ò ráyè rà kàdá. ṣe sọ síta ká gbà pé lóòótọ́ ìgbà tó ń bí ẹ lọ síbi tó ń bí ẹ lọ ó mọ nǹkan tẹ́ fẹ́ lọ ṣe mẹ́ bọ́ǹgbà tẹ́ díbẹ̀ tó ti mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ lọ ṣe lélẹ̀ àbí nǹkan tó fẹ́ ṣe fún ẹ kí ló dé tí yóò opt out àbí a lè fi tipa mẹ́ṣin lódò kò possible ká ní tipa òkè ṣe mọ́ mi. ó yẹ kó understand tí n bá ní kí n react níbẹ̀ yóò kàn wọ́n dàbí pé mò ń constitute nuisance ni mm-hmm. ó ti mọ̀ mi látànà kó tó dé mi ó mọ nǹkan tí mo lè ṣe yàtọ̀ sí nǹkan tí mi ò lè ṣe a lè fi tipa gba tọwọ́ ọmọdé náà bọ́ a lè fi tipa gba ti kàn ẹ̀ ní ò ok káti wá ní pé mo really fẹ́ ṣe nǹkan yẹn ṣé máa pé ẹ̀kọ́ wá pick mi ni ó mọ̀ mí o ó mọ̀ pé nǹkan tí mi ò ní lè dúró pé èmi ni mo ṣe nǹkan yìí mi ò ní ever súnmọ́ bí nǹkan yẹn rárá débi tí màá ṣe so what are we saying. we are saying the same thing mo kàn advice ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ you need to be careful ṣọ́ra ṣe. Okay, thank you. So. Èrò tèmi wípé. Uh, kò yẹ rárá torí sọkúsọ ọ̀rọ̀ ló ń sọ. Wọ́n ní kò jẹ́ oléegun ni. Wọ́n ní kò júnú lẹ́ran díẹ̀ wà ń bẹ̀. Ṣé bí wọ́n lọ sọ fún wa pé wà á ti bí jẹ ẹ̀fẹ́ ra yín pọ̀ rẹ̀ lásán ni? So kí wá ní reason tó ṣe ń tẹ̀lé káàkiri bí ogun ayé? Sọ fún mi náà. Àbí wọ́n sọ pé òun ló máa fẹ́ ni àbí kí wọ́n máa lọ́kọ títí ẹ̀ mọ́ kó máa monitor life what is it? À ń gbọ́dọ̀ mọ díẹ̀ lọ́wọ́ kú. Ó ní àfihàn tó ń bá bá wọnú kòtò àkìtàn lọ́jẹ̀ẹ́ tó dúró náà fi tiẹ̀ ṣe tiẹ̀ ní ọ̀rọ̀ iṣẹ́ mi ò dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ìwọ ló mọ̀ ṣòro ayé tó ní tó fi tẹ̀lé báyìí máa kiri lóòótọ́ la lè jọ rẹ o ṣùgbọ́n ìpín wa ó ṣọ̀tọ̀tọ̀ má dá sọ́rọ̀ mi mọ́. ẹ ó ń tẹ̀lé married man at least àrọ́kùnrin married single tí wọ́n ń tẹ̀lé dà sọ fún mi náà single tari ẹ̀ pẹ̀lú dà tó lóun sọ̀rọ̀ ń sìn òun sọ̀rọ̀ sí. ọ̀yẹ́ má wọ̀rí tó bá tó àsìkò àti ṣu ìdí máa là. ẹ láago gbogbo ọdún tó náà bá ti sọ̀rọ̀ torí pé ọ̀pọ̀ ló wọn ọ̀pọ̀ ló wọn náà ẹ̀wọ́ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa ń rí à ń sọ fún ẹni sìn ò dáhùn married man àrí single man. ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n mọ́ ṣùgbọ́n mọ́ ò ṣe sọ síta ò ṣùgbọ́n mọ́ mo mọ̀ kó mọ́ ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n mọ̀ oh, oh, ṣùgbọ́n mọ̀ kò ṣe sọ síta o ṣùgbọ́n mọ̀ mo mọ̀ kó mọ̀ wọ́n ti sọ mí lẹ́nu ọjọ́ ti ń lọ lórí mi they're counting it for me but I know where my heart is. My heart belongs to you, you know that alone. Stop wasting my time. To you, you don't kò fẹ́ mi, I know. Ìfẹ́ tí mo ní sí ẹ, I know you know I love you, ṣùgbọ́n mo, I know you know. Oh, ṣe é sá, kò ṣe é I know you. níṣẹ́ ló kàn máa ṣe níbi pé èmi àti máa fẹ́ ní tó ìfẹ́ wa lójú ìṣúná. So we're testing to... Anything? Amen. Stop Really? Well, oh, yeah. Where? Mo ti ẹ̀ ti sọ ibi tí èmi àti ẹ̀ bá ọ̀rọ̀ ìfẹ́ wa dé fún wọn. Mm-hmm. Kí ló ń sọ? Eh, kí ló fẹ́ sọ? Wọ́n ní kí wọ́n ara Hospital of course. I wish the two of them were. <laughs> Let me go back to my island then. Bọ̀ kí ni gbogbo nǹkan tó tún wà lórí ẹ̀? Tí Come right here. Oyida. báyìí lọ tí wàá máa ṣe pẹ̀pẹ̀pẹ̀ wàá máa ṣe pọ̀pọ̀pọ̀ owó ẹ máa lọ lókè lórí fóònù ọkọ mi my husband ìwọ nìkan ló lọ́kọ ni kí ló ṣẹlẹ̀ gangan àbọ̀ Dubai lọ náà kàn mí àbẹ́ ẹ̀ tẹ̀lé bó ṣe rí ó rí mi pàǹtí ẹ̀wà. àyà máa kú ẹ o kí ló ṣẹlẹ̀ sí ẹ ó máa láyà o kí ló ṣẹlẹ̀ ṣájà kí ẹ jẹ ajá òkè mi jẹ ẹrù ò bá ẹ o dẹ̀ ń bọ̀ wá bá mi. etí tó tí ìdúró mi ò bá tiẹ̀ bá ẹ lẹ́rù ṣé ìsọ̀rọ̀ sí mi kò yẹ kó sá lọ kí ló ṣe ẹ ná ṣé wọ́n kọ́ ẹ níbi tó ti ń bọ̀ o ò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni orí sọ ẹ̀kọ́ tí mi ò ní yẹn ó ní mo ṣe rí ọkọ ẹ tí mo ṣe rí imú dání báyìí tí mo fi dè mọ́lẹ̀ ẹ̀kọ́ tí mi ò ní yẹn ni mo ṣe máa ṣe ń ṣòkè ọkọ tí mo máa ṣe ń tọ́jú ọkọ láti ibi oúnjẹ débi ìkejì débi yàrá kẹta débi ìsàlẹ̀ tí mo fi rí gbé dání tí mi fi rí jùlẹ̀ fún ẹ èmi yàtọ̀ sí wọ ìwọ tó fún lówó sukọ̀ mọ́tò lọ fi ra irun irun náà dà make me fine ó tún rìn gidi rà ó ráwọn ohun máa hẹ gidi tẹ́mi ẹran máa gbọ̀n ó tún ṣe tèlọ̀ ló rán sí gbogbo ara ta ló mú ẹ̀rí mo wá jẹ ní wọ́n nìyí o má hẹ́ fọwọ́ mi sọ̀rọ̀ trash lórí jákórí ẹ pé ó mà ṣe o sórí mo mọ̀ pé ibi tó ti jáde ó ṣòpin ò ti lè rè jáde wá tán bá ní èèyàn kan fẹ́ gba ọkọ ti tèmi kì í ṣerú wọ skinny winnie tó rí rádaràda bí àjẹpọ̀ ọbẹ̀ látòkèdè sálẹ̀ tí mi tẹ́ mi anyway ṣá kò yẹ kí n dúró sẹ́gbẹ̀ẹ́ títí kémi àtẹ̀jọ́ máa drag issues cause àsì ní set kan náà àsì ní kàtígórì kan náà gbogbo nǹkan ni mo fi jù ẹ lọ. kí ló bá sọ kì í ṣàdí ẹ iṣu mi lọ sọwọ́ mi bẹ́ẹ̀ kọ́. tọ́ba ti kọ́ tọ́ba ti wú tọ́ba ti sọ̀rọ̀ báwo wá ṣe máa tọ́jú ara wọn táwọn ti máa look fit fọkàn wọn wọn bá láwọn àjàgbà alọ́gbà àjàgbà wèrè ọ̀pọ̀ wọn ló dà ọ́ ní kọ́fí níwọ̀n lé wọn ìwọ dà ṣé wọ́n yìí ọ̀ tó sáì bàbá rẹ̀ náà mi ò lù ẹ̀ wọ́n wá kìlọ̀ fún ẹni wọ́n wá kìlọ̀ fún ẹni wọ́n wá sọ fún ẹni kọ́ lọ títí pé àwọn tó ń kí ẹ láyà nílé yìí wọ́n wá kìlọ̀ fún ẹni mi ò wá nù ẹ̀ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe irú ẹ̀ lẹ́kọ̀ọ́ fẹ́ ni irú ẹ̀ kọ́ lè lọ́ fọ́ ni ṣé lọ́ fẹ́ ni. ẹ̀ẹ́dẹ̀ wẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òṣèlú mi wọ́n ó mi. wọ́n ṣe dúró kí wọ́n fi nǹkan tí mo fi fẹ́ lọ. wọ́n fi nǹkan tó lè ṣe fún mi wọ́n fi nǹkan tó lè ṣe fún mi wọ́n fi nǹkan tó lè ṣe fún mi. òòrì irọ́ kan fẹ́ sí ọ̀rọ̀ ẹ̀ sọ fún mi kékeré lọ́mọ ọ̀tá yín pátá lọ́mọ ọ̀tá lè mí èmi mi dẹ̀ ni máa ń bọ̀ láti lọ́kọ̀ ìlú náà wálé mi ni wèrè ó fẹ́ lọ go. ló dé ẹpẹ́ díẹ̀ o. tí n bá pẹ́ sọ. ṣé o fẹ́ lù mí ni tí bá dísẹ́ pé mi ò wálé lẹ́nu ṣé o máa pa mí ni ìwọ àgbàyà aláìníròònú aláìnítìjú olè olójú kòkòrò ọ̀kánjúà ẹ́ ìwọ ìwọ ò rí pé àgbà tiẹ̀ yìí kò tó lé rárá ọmọ wèrè rífra àfa ọmọ táwọn tẹjọ ń kóra yìí kiri tó bá rí tọmọ yẹn ṣe fún mi lédi nílé epo tó ń pariwo lé mi lórí tó ń pèrò lé mi lórí lẹ́gbẹ̀ẹ́ títì ah mo rò bó ní kíláàsì àṣọ tiẹ̀ ní tẹ́sí òní kíláàsì àwọn ọmọ alátaǹkankan ló ń kó káàkiri ọmọ rádaràda kan báyìí tó ń sọ fún mi pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ òun lẹ̀gbẹ́ ẹlẹ́gbà ń jọ́sí ìwọ agba ẹ̀ ò tólé ọ̀rọ̀ tèmi àti ẹ sọ nínú ilé níbi tá a ti parí ẹ̀ ó gbé ó lọ gbé fún ó ṣe ó ṣe lọ sórí rédíò kò gba mẹ́gáfóònù kò bẹ̀rẹ̀ sí ní pariwo kiri ará àdúgbò ẹ wá wo ìyàwó mi o ó fowó sukú àwọn ọmọ fi ra rún o ìwọ òpònú ayírádà yìí ṣó ní òfẹ́ òfẹ́ ìfọ̀kànbalẹ̀ nínú ilé yìí èmi gan máa fi bá máa fi wọ̀n fún un ọkọ ẹ ò ní balẹ̀ nínú ilé àgbo àṣẹjẹ jẹ́ pẹ́sẹ̀ bọ́kòlòkòtò kan náà ni màá dùn pẹ̀lú ẹnu ilé ìwọ àgbà báwo yẹn ṣe disgrace mi yẹn bí wàá ṣe yẹ̀yẹ́ ẹnu ilé mi yẹn gbà bẹ́ẹ̀ a máa bí ẹ̀rẹ̀ ìwọ wọlé tẹ̀lé mi. wà níbi ọkùnrin olójú tó ń lọ gbogbo obìnrin ni ó ti látọ̀ oníyanilé òun dọ̀gá láàmú. kí ni ẹni ṣe pẹ̀lú ọ̀rọ̀ it has a lot to do babe èèyàn need láti ronú kí o má bàa ronú o need láti gba àwẹ̀ kí o má bàa gba àwẹ̀ sórí wedding ṣíṣe ìrìn àjò ọjọ́ kan péré ni ṣùgbọ́n marriage nǹkan téèyàn máa wà nínú ẹ̀ títí láéláé ni òde ń ṣe nǹkan téèyàn máa tara àbọ̀ tán tó máa lóun fẹ́ sá padà. babe a need láti ṣe testing kí ni àtìrí ìwọ̀n status wa so a lè mọ nǹkan tá a máa ṣe sí kígi mọ́ ẹlẹ́dẹ̀ tó wọgbà. tó bá jẹ́ òṣèré ni no problem. thank you babe. Yeah, no problem kìbó ní ṣùwà débi gbòǹgbò jẹ́kẹ́ mi bọ́ sílẹ̀ bá. all right a jẹ́ pé ọmọ ọmọ ríra lọ́jọ́ òní nìyẹn. ríra lọ́jọ́ mi ah, bìí ti bá wò owó tí mo béèrè lọ́wọ́ yẹn kan. owó ṣé mo ti sọ fún ẹ pé kò sówó lọ́mi pé tó bá dọ̀là máa rí ẹ. jọ̀ọ́ tó pẹ́ pé ìyàwó ilé ló béèrè owó lọ́wọ́ ṣé ò ní owó fún mi. so owó tí mo fẹ́ kó fún ìyàwó ilé mi báyìí lòun sọ pé kí n kó fún ẹ báyìí is that what you are trying to say. jọ̀ọ́ kí ló bá mi náà equal rights lájọ nínà àní kọ́kọ́ náà dáhùn ṣe lórí láìfẹ́ yeah the difference is pé òun wà nílé èmi wà níta bébí dẹ̀ ṣe wà yìí ká lóò ti gorí mi nísìnyí another ball entirely ó ti ń gun orí mi òye sọ ti má béèrè owó lọ́wọ́ ẹ̀ tó o bá kówó fún mi kì í ṣọ̀rọ̀ èpè kì í ṣọ̀rọ̀ kìnnìkan kìnnìkan o ò lè lówó lọ́wọ́ èpè kó àṣẹ ah. tó bá dẹ̀ sọ pé kò sówó lọ́wọ́ ẹ̀ tó bá insist ẹ̀ fine pẹ̀lú mímọ̀ kó wà lóye bó ṣe wà ẹ̀ sí wàhálà àárín àjọ mi òníyàn nílé òun dọ́kà láàmú o. What goes around still come around. tó bá ṣe àṣepamọ́ ni o. ṣùgbọ́n mi ò ní dà. ó yí dà. àti àti. baby ta làwọn. nǹkan tójú ẹ̀rí náà ojú ògbúdọ̀ tàbí abọ́lẹ̀ super glue dé no ṣé gunshot ẹ̀ sọ fún ẹ pé kó kọlẹ̀ kókó tó wọlé yes i'm talking to you ṣé are you that crazy ṣé o ò tiẹ̀ ní manners rárá you just barge into my door like that kí ló dé tó rọjú tó tó wọ mi no ṣòro pé owó èmi àti ẹ our compatible ni o rò pé i will descend so low condescend so low to marry someone like you ìwọ tó ní manners abó ti gbàgbé ni since that day ni mo ti mọ̀ pé oúnjẹ òyìnbó ni tí ò ní mọ̀ bóyá nìkan wà yes torí ẹ̀ mo ti mọ̀ nítorí pé òun ṣe bá mi kálẹ̀ ìyàwó ìyàwó tó lè báyọ̀ débi ire òun ṣerú ẹ̀ ọmọ alátìká ni ẹ̀ àwọn ọmọ tí ò jáde láti ilé ire ọmọ tí ò ní manners tí ò lọ́pọlọ kọ̀kọ̀ òun ní ẹ̀ ìwọ o ti wá rí o ti ní ẹ́fọ́ntì òun gbómi lẹ́nu yes no nígbà tó wá rọjú lẹ̀ bí òkú ọlọ́mọ ọmọ bí ọmọ tó òkú tó fọmọ lẹ̀ sáyé kọ́ are you crazy now look at that door ma please can you make use of it ṣé mi ò sọ̀rọ̀ ni. ọ orí sọ bá mi bá sọ̀rọ̀. young lady wọ́n ní kẹgbà ibi tẹgbà wọlé kẹgbà tó síta. ẹ bọ́ mi ta kẹgbọ́n ni. àjàwọ̀n búlù tí wọ́n kọ lòdùn sí alárọ̀rùn tó bẹ́ẹ̀ kó ti dúró kí n bá wọn sọ̀rọ̀ sí kí n sọ fún gbogbo ẹ̀ ṣé bójú wọn ní rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ tó fojú rẹ̀ sí. Ah! Baby, what was that all about? Hello? Hello, sir. See me in my office right now. Okay, sir. What's your matter? Yeah. Uh, now ìjọ wọn mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ rí that lady nínú bíbá ẹ mọ́. sá mo fẹ́ sọ fún wọn wọn wà lórí kọ́ọ̀lù wọn ò dúró rárá kí n bá wọn sọ̀rọ̀. all right sack later. ló jẹ́ yẹn honestly because you're going to lose your job now get out nítorí iṣẹ́ ìlú tó fi ṣeré just make sure you tie the sack later. kí ni gbogbo rubbish yìí náà ẹ́ fún mi láì gbogbo shit mi náà. No, no, no. Kí ni gbogbo wọ́ọ̀ṣì yẹn náà? Àwọn ọmọ ah, <laughs> Akin. Ah, he has said so much about you. Even mi dùn láti finally meet you. o. Inú do dùn gan. Wọ́n lè mi àbúrò ẹ̀. Bá mi sọ fún wọn bí mo ṣe jẹ́ ẹnu lé. Hmm? Wọ́n sọ pé padà bọ̀. No, ìjọba wife now. ìyàwó mi ni. Ṣé gbọ́? Kí ló sọ? Ẹ jọ kí ló ṣẹlẹ̀ mi ah. báyìí. Okay. okay. you know what? I know it's a prank. So, ẹ kàn ẹ stop ẹ. <laughs> Àti oyin, ẹ má wọrí mo rí pé ìjọra yẹn. Bẹ́ẹ̀ni sọ ọjọ́ ta la ń tí ẹ. Like, me understand, ṣé o bá dáyọ̀ mọ̀? Èèyàn máa sọ̀rọ̀ náà. I don't know you. Ṣé mo máa mo ṣáà lè mójú yín kí n tún máa dínà yín? Mi ò mọ yín rí náà. Ah, ah. Kí ló ṣẹlẹ̀? Tó bá jẹ́ pé òun nìyàwó ẹ̀, ta wá lè mọ̀. Who am I? I don't know you. Hey, Mori. But ojú yẹn look familiar, Ṣá. Ẹyin ló ń bá sọ̀rọ̀. Ojú tèmi look familiar. Okay. you mean I've wasted two years of my life with you? Doing everything for you. Mama máa almost every day wọ́n máa ṣe everything bẹ́ẹ̀ ó sọ pé ojú tèmi ló familiar. ó mọ mi. ó ó ó ó mo ti rántí wọn bí so ẹni ni sàrà mọ mi. mọ mi ẹ wo ló ṣe sàrà mọ mi ẹ mọ mi ẹ ilé mọ mi ẹ ilé wo ló ṣe sàrà àbá yí ẹ lọ ṣẹlẹ̀. Ah, kí ni kí ni ó ti tó ìlànà kí ni ẹ kí ni sọ́wọ́n kí ni sọ́wọ́n kí ni. ayé mi máa kọ̀ ẹ́ yá mi máa kọ̀ ẹ́ yá mi máa kọ̀ ẹ́ yá mi máa kọ̀ ẹ́. ṣe o tó bá mọ àbùkù tí oyè fi kàn mí ní ọ́fíìsì ẹ̀gbẹ́ mi ó fi mí wọ́lẹ̀ mi ò tó gbà ní wọn lára ó gbàṣọ lára mi kò tiẹ̀ tó jẹ́ kó jẹ́ dílé ó wá jẹ́ ọ́fíìsì kankan kò sọ̀rọ̀ tí ò sọ sí mi tó ní ìṣojú ọmọbìnrin mi. Ah. dúró Susan ṣé gbogbo àwọn ọkùnrin wa ìlàláyé bàjẹ́ ni. ó dẹ̀ mọ̀ mí o ó dẹ̀ mọ̀ mí o sweetheart àti sọ pé òun ò mímí rí ó lè mi gbé sára wa nílé àyà jẹ mí ní ìyó. eléyìí tó rántí mi lẹ́yìn. <laughs> You're welcome. àti pé ó ní nǹkan tó gbé mi wá rí o ṣé kò sí. bọ̀wọ̀ tí rí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà nínú ilé mo ṣe fi pé káwọ́ kó excuse ara wa wá síta. o ò bá ti sọ fún mi náà má dẹ́ni ká wọnú bedroom lọ. ọ̀rọ̀ Bọ́lájí ló gbé mi wá. Bọ́lájí ṣé kò ń ṣe pó ti ṣe tó bá ṣe sọ fún mo máa wọnú lọ pé ń sìn. Bọ́lájí òkùnkùn ṣẹ́rìn èmi àti Bọ́lájí ti decide láti go our separate ways. ẹ Simoke, mọ́kẹ́ ṣẹ́jà Ah, àjà the same genotype in my Bọ́lájí AS ni Bọ́lájí AS ni chances be I'm a BSS ó on the high side. She eh, ẹ̀ mọ̀ pa ìtẹ́lẹ̀ ni. akókó mọ̀ ó mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ìfẹ́ tèmi àti Bọ́lájí ní síra wa ó ti pọ̀ jù débi pé a kò ń fi ojú fò pé bóyá miracle lè ṣẹlẹ̀ but ìgbà táwa lọ sí hospital ta lọ rí àǹtí mi wọ́n wá educate wa lórí so many things ló jẹ́ ká decide láti go our separate ways torí ọjọ́ ọ̀la wa ìdí nìyẹn o. fún mi mo fẹ́ jẹ́ kó pèsè mi ó máa bá mi tọ́jú Bọ́lájí torí mo mọ̀ pé ọ̀rẹ́ àti kékeré ni wà àti Bọ́lájí ó mọ̀ wá Bọ́lájí ju bí mo ṣe mọ̀ wá ẹ lọ mo dẹ̀ nígbàgbọ́ pé ó máa tọ́jú Bọ́lájí ju bí èmi gangan fúnra mi ṣe ń tọ́jú Bọ́lájí inú agbada ìrònú ni bọ́lá ti wà ọ́ mo dẹ̀ mọ̀ pé wọ́n nìkan ló lè yọ please promise me you're going to take care of him please thank you. continue our own and If you go ahead, I get the just, just a sad You just have to move on with your life. I'm moving on. I just, I just wish I can move on with you. Because I was you can. kind. nípa ìsìnkú ṣé owó Susan nǹkan tí mo win ojú jackpot lọ Aníbọ́lájí ti dẹnu ìfẹ́ kọ mi. Bọ́lájí kọ̀ lọ. mo ṣe bóyá ìjà ni. o ṣe èmi náà má rò pa ìjà ni mi mọ̀ pé ìjà ìfẹ́ lásán ni in fact ó ti sọ fún mi pé àní fẹ́ ṣe introduction kalẹ̀ date. ẹ máa wá máa yẹ. ẹ máa gbọ́ tún mi ṣe àṣẹ ah, ni mari àmọ́ ah, mari ni of course àbí lẹ́yìn introduction kí ló kù ṣe bí wedding ni. Eh, kí ló wá ṣẹlẹ̀ sáwà. Ah, tó máa ṣẹlẹ̀ sí Susan kò sí nǹkan kan náà èmi máa fọwọ́ mú Bọ́lájí ti tèmi ìwọ́dẹ̀ ni wàá fọwọ́ mú married man tún mi ṣá fọwọ́ mú Akin ẹ jẹ́ kí n wọnú lé kí n lọ drop bag tí bá padà wá ká wá bẹ̀rẹ̀ arrangement lórí introduction yẹn mo dẹ̀ mọ̀ pé ìwọ máa fẹ́ máa ṣọ ṣá máa tó máa wọ́n kó má pa àwọn ẹ̀ lára ṣe ti bọ́. Hmm. ó bọ̀ tí ọ̀hún ní kọ̀ sílẹ̀ ó mà ti padà wá digun lé ìwọ ìwọ tí wàá ń bi léèrè pé ẹ ẹ kí ló máa ṣẹlẹ̀ sáwa ó rí pé àti jẹ wá báyìí ni yín dá tí ó dúpọ̀ ìfẹ́ màmá rí àwọn olóko wà náà owó nǹkan ni wọ́n fi máa yọ̀ mí lójú pàràpàràpàrà òyìn dàtò rẹ ní kọkọ bèrè pé kí ló ń tà fún bí ọdún mélòó kan tó wá dàdà rẹ ní ìkọsọ fún òfẹfẹ ń ti wá torí ẹ̀sùn ṣé wọ́n forí tẹ ẹrù mi. ẹ wá ṣé wọ́n tún máa lọ padà lọ fẹ́ married man jọ torí ọlọ́run tó fẹ́ marriage negotiate kankan náà fún ọjọ́ ṣe fún wa ó tẹ́ já lórí òkè gbìyànjú lọ́la. ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n mo ṣùgbọ́n mo kò ṣe sọ síta o ṣùgbọ́n mo mo mọ̀ kó mọ̀. Yeah ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n mọ̀ oh, oh, ṣùgbọ́n mọ̀ kò ṣe sọ síta o ṣùgbọ́n mọ̀ kò mọ̀ kò mọ̀ wọ́n ti sọ mí lẹ́nu ọjọ́ ti ń lọ lórí mi they're counting it for me but I know where my heart is my heart belongs to you. You know, that me alone. Stop wasting my time. To you, you don't kò for me. I know. Yeah. Ìfẹ́ tí mo I know you know I love you. I know you know. Oh, ṣe é sọ síta. Kò ṣe I know you know you know you know. Mo mọ̀ kó mọ̀. tí mo ní sí ẹ.